àsàlámù àlékún gbogbo àlúmà nẹ́bí ìrọ̀rùn lẹ́sìn ìsìláàmù bá dé kò gbà kólékólé. ó bá rí bẹ́ẹ̀ ẹ káàbọ̀ sórí ètò àdínú yusuf ètò kan ètò kan níbi tí wọ́n ti mọ̀ dá wa lẹ́kọ̀ọ́ lórí bá a ti ṣèjọsìn olúwa dẹ́dà níbàámu pẹ̀lú àlùkò àrí òun súnà nẹ́bí ọ̀rọ̀ àkídà ó fi mọ́ muamala ìyẹn bá ti mọ̀ bára wa nù. orí ìkànnì royal fm ninety five dot one ìlọrin àdínú yusuf yìí àti mọ̀ wáyé nírọ̀lẹ́ ojoojúmọ́ bẹ̀rẹ̀ látàgò márùn sí márùn àbọ̀ five to five thirty pa àtọ́kùn ètò ni dr abdulfatah sarumi fàlàyé síwájú sí ẹ máa pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight one zero three three five one five four nine. olúwa tẹ̀rù ọlọ́run tó so nígbàwó ètò àdínú yusuf yìí lẹ́sàn-án dáadáa láyé àti lálìkìyàmọ̀ oríire tó sọ̀rọ̀ sínú oṣù yóò ní fẹ́ nìkọ́ọ̀kan wa rú o. ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد هذا وقف الله وبا أسيا صلاة فوى النبي ومحمد وبا على إلي النبي وصحابه وبنتين تريد أن النبي صلى الله عليه وسلم tí ó fi di ọjọ́ gbéǹde alkiyama kọ́lọ́n kó fi kẹ́tì àtọ̀rọ̀ yìí kó fi kárí wọn. bàbá tí a ń gbé ètò àdínà yusrun òun náà ni ó tún bẹ̀rẹ̀ báyìí ẹ̀rọ ọlọ́run ọba tí ó ṣe onígbọ̀wọ́ ètò yìí kọ́lọ́n mọ́ṣábà wa ṣàlékún dáadáa rẹ̀ kọ́lọ́n kí wọ́n wá mójútó kó mójútó mọ̀lẹ́bí rẹ̀ ogún dúkìá rẹ̀ kọ́lọ́n kó wá mójútó wọn ní ìní tí Ramadan tí ó di ogún àti méje twenty seven so ọ̀rọ̀ tí mò ń bábọ̀ wá ní àti àná nípa ọkàn tí mo sọ wípé àwọn suwar hayya àwọn fọ́tò tó tó dájú tí ò rújú tàbí mú àwọn àpèjúwe àwọn ọkàn mímọ́ wá nípa àwọn sọ̀hábà nàbì sallallahu alaihi wasallam ní oríṣiríṣi ní àná ní èní a fẹ́ fòkọ́sọ́ síbi ipe kí ni àwọn nǹkan tí èèyàn máa ń ṣe tí ọkàn tó bá fẹ́ kú àbí ọkàn tó bá ti kú tí ó fi yè àbí tọ́kàn yẹn ò fi ní kú ǹdẹ́yìn hmm. ó ṣe tí ọkàn yẹn ò fi ní kú tí yẹn náà fi ní alqalbu salim hmm. ọkàn tí ó là ọkàn gidi téèyàn ní kí làwọn nǹkan téèyàn máa ń ní àwọn ọ̀nà téèyàn máa ń tọ̀ tí n fi máa ń rí alqalbu salim ṣe àmọ̀ tó bá nípa lápèjú nísìn alágbájá òun náà fẹ́ ní wọ́n fẹ́ kọ́ ọmọkùnrin ó ní dìgírí ódà tí lágbájá ìyá ó ní fourth degree ó ní onígbésẹ̀ tí ó gbé ó ní àwọn course tí ó rìn tí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ẹni tó bá fẹ́ ní alqalbu salim ẹni tó fẹ́ ní ọkàn mímọ́ àwọn ìgbésẹ̀ tí yóò gbé àwọn ọ̀nà tí yóò máa tọ̀ ẹ̀rí anabi sallallahu alayhi wa sallam ọlọ́run ti jẹ́ kó yé wa àwọn àfáà ti ṣàlàyé rẹ̀ kí báwo ni yóò ti tọ́ nam àkọ́kọ́ ń bẹ ni ikhlasul amal lillahi kí wọ́n máa jẹ́ kí gbogbo iṣẹ́ rere tí yẹn bá fẹ́ ṣe tó jẹ́ iṣẹ́ ìjọsìn fọ́lọ́wọ́n ọba kí o ṣe kọ́ máa jẹ́ pé nítorí tọ́lọ́run náà lèèyàn fi ń ṣe ìyẹn ni pé kò wà sí sí ẹ lórí gbogbo nǹkan tó bá fẹ́ ṣe lórí ìbádà rẹ̀ gbogbo ìjọsìn tó bá fẹ́ súnmọ́ lọ́wọ́ ọba rẹ̀ ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ àkídà rẹ̀ ni ẹni pé àdìsọ́kàn rẹ̀ jẹ́ kí ìkìláàsù kọ́ wà níbẹ̀ pètòtò lọ́n náà ni mo fi fi nǹkan iṣẹ́ mi pé bó ṣe yẹ kó rí nínú ẹ̀sìn so bákan náà ìbádà lèèyàn fẹ́ ṣe so pé ìbádà tí mo ń ṣe yìí máa ṣe fún ọlọ́run torí pé ọlọ́run nìkan ń sọ torí pé òun wá ojú rẹ ọlọ́run nìkan torí pé òun wá kọ́lọ́nkọ́ yọnu sí ọ̀run nìkan sùmọ́ wá ẹ̀yìn ẹ̀yìn àwọn ayé má wá ẹ̀yìn ayé lẹ́lẹ́yìn náà sì máa mú ẹlòmíì kó máa gbé ẹ̀tọ́ ọlọ́run ọba fún àbí nǹkan ní kó máa gbé ẹ̀tọ́ ọlọ́run ọba fún so eléyìí ó jẹ́ nǹkan tó ṣe kókó gan-an gbogbo tí ń jẹ́ ìbádà kò síbi tí ọlọ́run ò ti máa pàṣẹ ikhlas bẹ́ẹ̀lẹ̀ tó bá ń wá alqalbu salim òun náà fẹ́ kọ́kàn wọn kó lá àkọ́jọ ọkàn gidi ọgbà tí ó lálàáfíà ikhlas ní àkọ́kọ́ ẹni tó bá ti ń rí pé ikhlas ti wà nínú ọkàn gbogbo tó ń bá fẹ́ ṣe òun a máa rí ṣe nítorí tọlọ́run ẹ̀rí pé tọlọ́run bá pa wá náà ni ah, tọ́lá illa liya'budullah olúwa ní mi pè yín èèyàn láti rí ká ẹ̀sìn mi nǹkan kan tí mò ń wá lọ ní pé ẹ̀sìn mi àwọn tẹ́bà sìn mí yẹn mukhlisina lahu-ddin ẹ máa ṣàfọ̀mẹ́sìn fún mi ọlọ́wọ́n ọba mo ṣàfọ̀mẹ́sìn fún mi hunafa'an kẹjí kó má kan já fíìmì nìkan ṣoṣo kẹjí kó má fíìmì nìkan ṣoṣo ẹ má jù kẹ́lù mi kó bá mi fún níbi ìjọkùn so àti pé ẹ má ṣe ẹ̀sìn yín ẹ má ṣẹ̀sìn yín nítorí tẹlẹmí àfimí nìkan ẹ má ṣe nítorí káwọn èèyàn bá lè yìn yín pé lágbájá ah, àmọ́ yẹn nàfìlà lágbájá ah, àmọ́ kí Qur'an ah, àbí kó máa ṣe é sí káyìn fi lè gbọ́ pé iye ìbádà báyìí ló ti ṣe bí yánu Ramadan kan ni mo kí nínú Ramadan yìí a mo ti sàárà púpọ̀ nínú Ramadan yìí tọdún yìí tó yàtọ̀ sọ pé nídìí ọlọ́run bá tó ń sọ fún ṣé kò mọ̀ ni àwọn èèyàn tó ń sọ fún ìfún tó bá mọ̀ kí lọ́wẹ́ sí fún ṣẹ́ni tó bá ti rí báyẹn ẹnìyàn ò ní kọ́lọ̀ pẹ̀lú yìí àmì tó ṣe pé kì í ti ẹ̀fẹ́ káwọn èèyàn mọ̀ dáadáa tó ń ṣe pípé ọkàn rèé fẹ́ káwọn èèyàn mọ̀ kọ́lọ̀ pẹ̀lú yìí ọkàn tó dáa nìyẹn tó ẹwù tó lọ bá ròyìn àwọn ẹnẹ́bí ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n àmọ́ ròyìn wọn pé inú àwọn ẹ̀rí ìgbà ńlá òhèrè yẹn náà wọn ajma'in kí máa kó bá gbogbo wọn yẹn yẹn wọn ni illa khibadaka illa ibadaka minhum al-mukhlasin àbá tó bá jẹ́ olùsàfọ̀mọ́ ẹ̀sìn wọn nìkan tó ní wà sí sí ẹ̀ tó ní ikhlas wọn nìkan ni wọ́n firi lọ́dọ̀ mi wọ́n firi lọ́dọ̀ mi. anabi sallallahu alayhi inú hadithi zayd bin sabit inú anabi ni salafun la yaghunnu alayhi sadru muslimin anabi ni nǹkan mẹ́ta kan bẹ́ẹ̀ àgbọ̀dọ̀ wà tì nínú ọkàn mùsùlùmí ẹni pé mùsùlùmí tó bá fẹ́ jà dó kọ́lbín sẹ̀límí ẹni tọ́kàn rẹ̀ ọ̀dà àfi kárí nǹkan mẹ́ta ńbẹ ikhlasul amal lillahi azza wa jal alákọ̀ọ́kọ́ nù ikhlasul amal lillahi azza wa jal nábì ní ẹni yẹn gbọ́dọ̀ mọ́sẹ̀sẹ̀ nítorí tọ́lọ́run so alákọ̀ọ́kọ́ ni ẹlẹ́kejì òun ni wọn ọmọná sọ̀hẹ́tì ulẹ̀ amr kí o tó máa kìlọ̀ fáwọn tó bá jẹ́ aláṣẹ ẹ̀rẹ̀ ọkàn ẹni tó bá jẹ́ mùsùlùmí tọkàn rẹ̀ mọ́ kò ní fẹ́ káwọn aláṣẹ kan máa sèǹtì ò dáa yóò mọ̀ pé bó ni màá ṣe rí kìlọ̀ sí fún wa so ọ̀nà olè yẹn gbà sí fún wa àdéhùn mi ṣàlàyé rẹ̀ ní ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam níbi ẹ̀ bá súnmọ́ àwọn aláṣẹ àbáwọn olórí so wàá rọra máa ṣe wà sí fún wọn ní kọ̀kọ̀ àpẹẹrẹ qalbu salim ni bí ápù lèyàn president ṣe ń ṣe báyìí wọ́n lè súnmọ́ bó ni gómìnà ṣe ń ṣe báyìí ah, bó ni chairman ṣe ń ṣe báyìí eh, bó ni md ṣe ń ṣe báyìí ah, wọ́n sì súnmọ́ bó lọ́ba louis ṣe ń ṣe báyìí wọ́n sì súnmọ́ tó tó bá ní kọ́lùbù sẹ́lẹ̀m ọ̀wà lọ́mọ ṣe wà sí fún ni kọ́lá nẹ́bí ni tó bá ṣe fún ní kọ̀kọ̀ tó bá ti gbọ́ ẹ̀ eh, ó dáná nìyẹn àmọ́ tí ò bá ti gbọ́ mọ́kọ̀ wá ní màá wá wá sórí rédíò màá mọ́ wá sọ gbogbo nǹkan táwọn ìjọba ń ṣe láì dá ní ìpínlẹ̀ mọ́ wá ṣàlàyé rẹ̀ báyìí o èèyàn ní kọ́lù pẹ̀lú ọkàn rẹ̀ ò tí ì fèrè o torí ọ̀rọ̀ àmẹ́bì kan ti ń bẹ tó kìlọ̀ fún ọ tó fà ọ lọ́wọ́ pé ọgbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ o ọgbọ́dọ̀ so ẹlẹ́ẹ̀kejì nìyẹn ẹlẹ́ẹ̀kẹta òun náà ni luzum jama'atul muslimin kí wọ́n mọ̀ wà pẹ̀lú àwọn jama'a mùsùlùmí kò mọ̀ fẹ́ kí kò fẹ́ kí kí mùsùlùmí kan máa parapọ̀ kan máa wà papọ̀ kan máa fọ́ yẹlẹyẹlẹ kan máa fọ́ yẹlẹyẹlẹ kí mùsùlùmí máa fọ́ kan máa dá fìtínà kalẹ̀ olùkú bẹ́ẹ̀ ni owó ti rí gíga ẹ̀mí rẹ̀ ọ̀dà ò ní kọ́lù sẹ́lẹ̀n ẹ̀mí tó bá jẹ́ ẹ̀mí tó da yóò fẹ́ kí àwọn mùsùlùmí kí wọ́n máa ṣe papọ̀ kó máa ṣe papọ̀ kó máa sí ọ̀tẹ̀ kó máa sí ìjà. So, alimami ibn qayyim alayhi rahmatullah ìgbà táwọn èèyàn ibn asir ibn asir tó ń ṣàlàyé hadith yìí ibn asir wa ni fi ma'na hadha al-hadith wani aidan hadhi hiya al-khilal al-thalatha wani ṣe rí àwọn ìfisí mẹ́tẹ̀ẹ̀ta tá a dárúkọ yẹn wípé ikhlas ìmọ̀ kìlọ̀ fáwọn olórí bó ṣe yẹ kí n kìlọ̀ fún wọn ṣùgbọ́n kan náà ìmọ̀ wà pẹ̀lú àwọn mùsùlùmí tẹjọ kẹnu yóò jọ kó papọ̀ oníṣẹ́ rí àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn wọn ni hadhihi al-khilal as-salaf tastaslihu biha al-qulub òní máa ń jẹ́ kí ọkàn yẹn dá máa ń tún ọkàn yẹn ṣe wa man tamassaka biha ẹni tó bá ti dì mọ́ àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí tahura qalbuhu ọkàn rẹ̀ ti má ọkàn rẹ̀ máa mọ́ ọkàn ènìyàn mọ́ ẹ̀rẹ̀ ènìyàn ní kọlùbù sẹ́lẹ̀ tí àwọn ọ̀nà tí wọ́n máa ń gbà ní ọkàn ní tí wọ́n máa ń gbà ní ọkàn mímọ́ nìyẹn tí wọ́n máa àwọn nǹkan mímọ́ wọn ni tó bá dọ̀tí wọn ni ẹ̀fọ́ Ànábì sallallahu alaihi wasallam ní innal qalba ó ní innal qalba taqda'u ṣe rí ọkàn wa tẹ́ yẹn Ànábì anabi wa ni kama yọkùdọ̀ ọ̀lẹ̀ hadid gẹ́gẹ́ bí irin ṣe máa ń rọ̀ bí irin ṣe máa ń dògùn ṣàkóso ìbá kó irin kalẹ̀ tí omi bá ń dà sí yóò wà rọ̀ wọn ni ó ti dògùn anabi wa ni a àmọ́ nǹkan tẹ́ mọ́ fi fọ̀ ọmọ òun náà ni qira'atul Qur'an ẹ̀mọ́ ka Qur'an ẹ̀mọ́ ka Qur'an lára tí a fi ń yí ọkà tẹ́mi máa fi ń má tó fi wà So, tó wà lọ́ndà ikhlas fún ìmọ̀ sincerity ṣọlẹ̀ kejì nínú nǹkan tí wọ́n fi ń rí ọkàn mi mọ́ tí wọ́n ní fi rí pé ah, ọkàn mi náà ti yàtọ̀ mi náà ti yàtọ̀ ọkàn mi ti mọ́ òun náà ni rídọ̀ al-muslim arabihi ṣàbí kò rọrùn fún yàn bí mo ṣe máa ń tẹnu mọ́ wo lè rí ọkàn ọlọ́kàn ọlọ́run bá ló lè rí ọkàn jẹ́ńlẹ̀ náà alára ni ọmọ ara rẹ̀ ọlọ́kàn ni ọmọ ọkàn ara rẹ̀ pé àyìnbá ah, àti èmi náà ti tún ti dàgbà spiritually ẹni pé ní tí ì lè fojú rí kìí ṣe ìdàgbà pé mo wá sanra sí i mo tún wá dá sí i nínú nínú ẹni rí pé mo tún dá sí i dá sí ni pé ọkàn rẹ tún dá sí ní jẹba yẹn pé mo tún ah spiritually mo tún dá sí o so ọ̀nà tí ẹ ti mọ́ mọ́ fún yẹn tún dá sí i òun náà ni pé ọkàn tó ti mọ́ sí òun ní rídọ́nù mùsùlùmí àárọ̀ kí mùsùlùmí kó yọnu sí kádàrá kó yọnu sọ́lọ́run ọba rẹ̀ kó yónú sọ́lọ́wọ́n ọba rẹ̀ ntọ́lọ́wọ́n bá bá ṣe tó kádàrá fún tó ń ṣẹlẹ̀ sí kí ni ló dùn sí kó rí pé ntọ́lọ́wọ́n fẹ́ ṣe lọ́sìkò yìí ní í ṣe yẹn ẹ ìpawọ̀ kankankan so eléyìí àpẹẹrẹ dàgbà àpẹẹrẹ mímọ ọkàn ni àmọ́ nǹkan ṣe ọ́ wọn sọ pé lágbájá ni òun ni ẹlọ́lẹ́ bá ń wádìí rẹ̀ lọ́wọ́ ni òun ni ẹlọ́lẹ́ bá ń mú ẹlọ́lẹ́ bá ń bẹ́ẹ́ ẹlọ́lẹ́ wọn ló jẹ́ kẹ́dọ̀ máa dùn mí àlọ́ àwùjọ yìí ó lágbára ó purukusu ẹni pé ó dàrú débi pé àwọn tó ń pè láwọn àáfàá gan wọ́n sì fìdí jálẹ̀ níbi ọ̀rọ̀ tí ń sọ yìí kẹrì àwọn àáfàá fìdí jálẹ̀ àáfàá ni wọ́n bá wọ́n tó kó ọmọlé kéwú síwájú rẹ́kẹ́tẹ́ fún láwọn ń dá wọn lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ẹ̀sìn wọ́n sì mọ̀ sọ fún wọn pé ewu bí táyé bá mi dé báyìí sí wọn nìkan ní kọ́kọ́ rẹ̀ ni ẹ̀ tó wá tó burú jù ó ní pé kàkà tí àwọn tọrọ tó ń yédè rẹ̀ díẹ̀ nínú wọn tẹ́tò fi sọ pé ah ah ẹ̀ mo sọ ọ̀rọ̀ yìí báyìí mọ́ àwọn ah sí àwọn bàbá yìí àfáwà lè máa àfáyín lè máa àfáyín náà mọ́ apariwo pé mọ́ mọ́ tí ń rí kí ni òun ló wá mi níta gbangba lórí social media lórí Facebook ah sẹ́ni kó ti bá yí àwọn èèyàn jẹ́ rẹ̀kẹ́tẹ́ lọ wọ́n ti bà wọ́n jẹ́ kí wọ́n bá yí èèyàn pé kò lóúnjẹ jẹ mọ́ fa dínà mọ́ là ń lọ́dọ̀ ọlọ́run spiritually wọ́n ti bá àwọn èèyàn jẹ́ lọ spiritually. ìdákun sáwọn ọmọ kí wọ́n wá jòkó tí wọ́n yẹn bùn ni wọ́n ti fẹ́ gbà kọ́ rẹ̀ wọ́n kán ní pé àárẹ̀ lọ́kàn wà lásán àwọn náà wọ́n pé ta ló fi àárẹ̀ yìí ṣe mí o táwọn náà wọ́n wá àbóhùn gẹ́gẹ́ ló tiẹ̀ láàrẹ̀ làǹgbà tó ti rí pàfà àwọn gan ní sọ pé ayé ló se òun yìí so láti mọ̀ pé nǹkan ṣe wá nílẹ̀ Yorùbá yìí nǹkan ṣe wá kọlbù selim kò sí fún àwọn tó ń jẹ́ àfà gan kátọ́wá lọ́mọ kéwú kátọ́wá lẹ́yìn tí ò ti wá délé kéwú gbogbo láti fẹ́ ṣe so òun náà ni pé kíyàn ronú sí kádàrá kádàrá tó lọ́wọ́ bá kọ fún yàn ní ń ṣẹlẹ̀ sí yàn tí ó dùn mọ́ yàn kíyàn yọnu sí ẹni tó bá ti rí báwọn ènìyàn sí ní alqalbu salim so kò ní mọ wádìí kí pé kí ló fà báyìí lọ́ba mi wò lọ́ba mi yẹṣẹ́ wò ẹ̀rí alimami ibn qayyim nínú madarij salikin ìgbà tí wọ́n ń sọ̀rọ̀ nípa kíyàn máa yọnu nípa ọkàn wọ́n ní inna rida yaftahu lil abd babu salama ويجعل قلبه سليما نقيا من الغش والدغل والغل ìpé ẹ̀mí tọ́lọ́run bá bá ṣàánú tó bá ipò bá ti di pé ó máa ń yọnu ìyọnu sí kádàrá ọlọ́run ọba tọ́lọ́run bá ti ní kọ́ wọnú ẹ̀mí ọmọ ẹ̀dẹ́ ènìyàn wọ́n ní à ah, yóò sílẹ̀kùn àlàáfíà fún yàn àlàáfíà ọba ènìyàn tí ọkàn rẹ̀ ó túká tó àrò ní máa ní torí pé ti mọ̀ pé ti ń ṣèrùn ọlọ́run ọba ló fi ṣèrùn kódà kó rẹ́nìkan kó máa sọ fún ẹ kó máa sọ fún ẹ pé ń ti bàtì ẹ

pé ha ilé mọ̀kọ́ àwọn ẹ̀bẹ̀rù ọlọ́run ẹ̀tẹ̀ ẹran ti kádàrà ẹran ti kìnnìkan ẹ̀yọ́nú sí àwọn ọmọ kí ó bá jáde o nígbà ní ẹ labedo bin azom ṣebú náà ó sàtí ànábì sallallahu alaihi wasallam ẹ̀dàkùn ẹ̀wọ̀rọ̀ ìkà ànábì dẹ̀ sọ fún òun ló sàtí òun sí ẹ̀mọ̀ pé wáhàyù sànábì mọ̀ ní ọlọ́run ló fún ànábì ní wáhàyì ẹ̀ ànábì ò lè ma tí ọlọ́wọ́ fún níwà yìí ni pé lágbájá ó ṣe nǹkan báyìí kódà ọlọ́wọ́ bá tú àṣírí yẹn fún ànábì débi pé nínú bí báyìí ló ju nǹkan yẹn sí kódà nínú bí báyìí ló parí iṣẹ́ yẹn sí ṣẹ́ṣẹ́lù tó ṣe yẹn ni pé oògùn tó ṣe ànábì ọlọ́run sọ fún pé nínú kọ́ǹp náà ló ṣe sí ó ti lọ lè jù sínú omi kan ọlọ́wọ́ ní káwọn mọ̀láìkà yẹn káwọn mọ̀láìkà kan lọ lè yọ so ṣé ẹ̀yin jẹ́ ẹ̀yin jẹ́ mọ̀láìkà bí tẹ́yìn fi mọ̀ pé lágbájá òun ló fà á rẹ̀ ṣe ẹ̀yin jẹ́ mọ̀láìkà ẹ mọ́ mọ́ fi ń tí ò jọra wọn jọra wọn mọ́ ẹ̀yìn èèyàn ẹ́ tí ẹ bá ti kó sí ayé tí ẹ bá ti ṣe mistake ẹgbà pé ẹ ti ṣe mistake dá ọ̀rọ̀ tí wọ́n sọ yóò lè ọ̀rọ̀ yóò dá ọ̀rọ̀ yìí tako ìgbàgbọ́ ó ti tán so imamu ibn ibn qayyim alayhi rahmatullah wọ́n ní inna rida wọ́n ní ṣẹ̀rí kí ọmọ yọ́nú ti kádàrá kí nǹkan ṣẹlẹ̀ sí yàn kó yọ́nú sí yaftahu lil abd baba salama ọmọ ń sílẹ̀kùn àláfíà fún yẹn ni ò ní rúpẹ́ nìkan ní sí ọ́ wayaj'al qalbahu saliman yóò wájú kọ́kàn rẹ̀ tó wá kílẹ̀ ọkàn rẹ̀ wà mọ́ ó ní al-qalbu salim naqiyan tí wọ́n mọ̀ kan gá wọ́n ní wala yanju min i'dadillah Imam Ibn Qayyim ní pé ẹ̀mí kan hmm. ọkàn mímọ́ ni o وتستحل سلامة القلب مع السخط وعدم الرضا ó léyìn ò lè rí ọkàn mímọ́ láíláí pẹ̀lú kó jẹ́ni tó ń bínú sí kádàrà nítọ́lọ̀ ṣe fún ọ̀nà rẹ̀ òdùn sí o ń bínú ọ̀n pariwo ọ̀n pariwo ọkùnlùmọ̀ kánà ọkùnlùmọ̀ kánà làẹ́bdù àṣẹ́dẹ̀rẹ̀dọ̀ kánà kọlbù aslam mọ́rin nìkan yìí gbogbo àtúbà ti ń di pé wọn náà bá ti rí pé ẹ̀mí rẹ̀ ah one strong ni ìyọnu sí kádàrà ọlọ́run ìmọ̀mọ̀ bara jẹ́ lórí kádàrà ọlọ́run a jẹ́ pé ah, ọkàn rẹ̀ tún ti mọ́ gidi gan sí ìyẹn ni pé tó bá tún ráyìn tó wọ́n sọ wọn pé àá ah, ah, lágbájá mọ̀ nìkan ni ẹ̀dá fún ẹ sí lágbájá lágbájá o òun títí ẹ̀ náà ń bẹ lára rẹ̀ wọ́n máa ní yá jẹ́ kan nìyẹn yá jẹ́ wo yá ẹlòlẹ́wò yá jẹ́ òun lè kan sóun náà ẹni tẹ́ ń pè ní yá jẹ́ bàbá tẹ́ ní ọmọ rẹ̀ lálàáfíà tó ń gan ọ̀gbádùn tó ń gan kójókójó so gbogbo tí ó tí èèyàn bá ti ń tún tó ń le ní ìdúró ti ọlọ́run ìyọnu sí kádàrá ọlọ́run ẹ̀mí rẹ̀ náà sì máa yọ máa má sí so Imam Ibn Qayyim àwọn ni wọ́n ṣàlàyé báyìí so bákan náà nínú àwọn ọ̀nà tí èèyàn tó máa fi ń rí Ah, ẹ̀mí tó mọ́ alqalbu salim mo ní kí wọ́n jẹ́ ẹni tí ó máa ń ka Qur'an kó máa ka Qur'an dáadáa tó tí wọ́n bá dún ní mẹ́ta ìlàwọ́tọ̀ Qur'an nínú àwọn ọ̀nà ńláńlá tí máa ń jẹ́ kí kó mọ́ torí Qur'an ó máa ń lé ìdọ̀tí kù nínú ẹ̀mí yàn ni sọ́mà tó bá rẹ̀yàn wọ́n ní ọkọ̀ gbé fáwọn kan wọ́n ní aṣọ ah, fẹ́ṣọ̀ báyìí ni aṣọ kìnnìkan báyìí àmìlẹ̀ ìpèrí sáwọn ìsìn tí ìmọ̀ fojú rí ìrìnà sí pé nìkan sógun rẹ̀ ọba tó dáa hmm, òun náà ló kápa rẹ̀ tí ọlọ́run sọ ní al-Qur'an ní suratu Yunus ayah 57 ló ní ya ayyuhan nas qad ja'atkum maw'izatun min rabbikum wa shifa'un lima fi sudur olúwa ní al-Qur'an yìí ẹ̀yìn èèyàn ẹ̀yìn èèyàn qad ja'atkum maw'izatun min rabbikum wáàsí ti dé látọ̀dọ̀ ọlọ́run yẹn ní kí al wáàsí ni ọlọ́fi ṣe wá sí fún wa ó fi kìlọ̀ fún wa ó fi ṣàlàyé àwọn tó ti kọjá fún wa nígbà wọ́n ṣe lo ayé rẹ̀ òun tán rírẹ̀ o àwọn tán ṣe dáadáa tí wọ́n rírẹ̀ o àwọn tán ṣàìdá tí wọ́n rírẹ̀ o yóò mọ̀ sọ́ra wọn àwọn ìjọ tó pé wọ́n ní agbára ju àwọn ọmọ ènìyàn lọ nísìn bí tòun ti bẹ́ẹ̀ náà gbà tí wọ́n tẹ̀lé àṣẹ ọlọ́wọ́n ọba ni àwọn mọ̀láìkà jágbe ariwo yẹn báyìí orí wọ́n sì ń jákù lọ́rùn wọn apá ìlú ní ọjà dànù kàánà wọn àjẹ́ tó náfọ́lé ní kọ́wìyà tí wọ́n dá ẹgẹ́ bí igi tán ti gé orí rẹ̀ bọ́lẹ̀ igi tán gé làbídùn tán gé lórí bọ́lẹ̀ hmm? so tí ẹ bá ń ka al-Qur'an ọlọ́run ní qad ja'atkum maw'izatun min rabbikum wá àti ti wá látọ̀dọ̀ ọlọ́run ọba fún yín washifa'un lima fi sudur ìwòsàn tó máa wà nínú ọkàn ìwòsàn láti inú ọkàn yẹn ni pé ìwòsàn àwọn ìwòsàn ọkàn ń bẹ nínú al-Qur'an ẹni pé tẹ bá ti ń kà ó sì máa jẹ́ ìwòsàn fún yín níbi àwọn àìsàn ọkàn ẹni pé ẹni tọkàn rẹ̀ tí ò ní ọkàn mímá ọlọ́wọ́n bó lò fún ní sábàbí ó sì fọ́ ọmọ so al olúwa tó ní wà nínú ìlú min al-Qur'an ma huwa shifa'un wa rahmatun lil mu'minin olúwa ní bẹ̀rẹ̀ nínú Kùránì ń tà sọ̀kalẹ̀ síbẹ̀ ma huwa shifa àwọn ìwòsàn ni wa rahma ìkẹ́ ọlọ́run ni ó wà ń bẹ̀ fún àwa mùmìnì Al-Imam Ibn Qayyim alayhi rahmatullah tàtà wá bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé ọ̀rọ̀ yìí wọ́n ní al-Qur'an gbogbo àwọn àìsàn ọkàn àti àwọn àìsàn ara bá ti ẹni fi kọ̀ránù tírítírì ẹ̀rí ẹni fi kọ̀ránù tírítírì ṣùgbọ́n àwọn sọ yẹn tó lè mọ̀ tó mọ̀ rẹ̀ tó wà mọ̀ nǹkan lókèyà tí èṣù àwọn lókèyà wọn ní bídí àrò tó láwọn kan bẹ tó pé lókèyà àdánwò ni wọ́n ń ká ẹbọ ni wọ́n ń pé kò sí nǹkan kan kankan tíyàn lè fi ṣe agbára àti tíyàn ṣáájú ọ̀dọ̀ ọlọ́run ọba ọlọ́run lágbára tó lágbára jù tí o fẹ́ nìkan tó lè bá fi igbá gágbà níbi agbára rẹ̀ sọlkọrọ́án òun wá ní ọ̀rọ̀ ọlọ́run ọba náà ọ̀rọ̀ tọ́lọ́run ọba sọ ni hmm? sọ̀rọ̀ yẹn wá lágbára ju gbogbo ọ̀rọ̀ lọ Allahu akbar wa adwa'u dunya wal akhirah alkọrọ́án náà ní àìsàn ayé òun ni oògùn ní òun ni oògùn àìsàn ayé àti alkiyama wa ma kullu ahadin yuahil wa mawqif lil istisqa aw lil istishfa bihi tí wọ́n ní kò sẹ́nìkan tó ṣe pé yuahil wa yuqif tó pé yóò palẹ̀mọ́ ipe òun fẹ́ máa fi alkùránù wá ìwòsàn wa idha ahsana al-alil at-tadawi bihi tó yẹ pé kò sí gbogbo ẹni tó bá jẹ́ aláìsàn yẹn yóò padà rí ìwòsàn tó dáa látara ìfi Kùránì ṣe ìwòsàn. Hmm? wa wad'ihi ala da'ihi bisidqin wa imanin wa qabulin ta'amin wa i'tiqadin jazimin. pété yẹn bá fẹ́ lu Al-Kùránì láti fi wá wòsàn ló jẹ́ pẹ̀lú pé èèyàn láti sọ́kàn tó dáa ike ìwòsàn ní kíní yìí ṣùgbọ́n kan náà mo gba Al-Kùránì yẹn gbàgbọ́ sùkúrá ah, ọ̀nà tó tó tí yẹn lè fi wo àìdá àwọn àìsàn yẹn lè fi wò sàn ni so ẹni tó bá mọ alukur'an láti lò ó láti fi wá òsàn ẹni yẹn ó ti dúró sí ìwòsàn tí ó lágbára so kí á dúró báyìí àwọn tá a bá níbi zero one zero eight five zero one three seven one zero one zero eight one zero one zero one three seven one fún àwọn tí a bá ní ìbéèrè so ní ìsinmi ti ka àwọn nǹkan bíi oríṣi mẹ́ta ní nǹkan tí wọ́n fi ń tọ̀ ọ̀nà tí wọ́n máa ń gbà láti fi rí alqalb as-salim láti rí ọkàn mímá àkọ́kọ́ wọn ní kéèyàn ní ikhlas máa ṣẹ̀sìn rẹ̀ nítorí tọ́ lọ́rùn ọ̀là kọ́kọ́ ẹlẹ́kejì wọn ni kéèyàn máa yọnu sí kádàrá ọlọ́run ọba yọnu sí kádàrá ọlọ́run ọba so máa darí tí ń fi ọ́ kọ́mọ darí rẹ̀ sọ́dọ̀ àwọn èèyàn pé èèyàn ní fi ń fi ọ́ sẹlẹ́kẹta wọn náà ní kíkà alukoran kí wọn máa jẹun tí wọn dún ní ma kíkà alukoran nítorí wọn ti dún ní ma kíkà alukoran irú ẹni ọlọ́wọ́n bó lò ní sábàbí fún un láti pé kò lè rí ìwòsàn pẹ̀lú alukoran. naam aleykum salaam wa rahmatullahi wa barakatuh. yàrá yàrá kò mọ̀ mọ́. aláhìkùn àfáàjẹ́ ó tí a kí ìwọ̀n máa fi ìṣúra ìbúra àti tọ́mọ tí kéèké látara tó bọ́ yọ sí ọ̀gá ìkan tó ní bẹ́ẹ̀ wọ́n àmì القرآن lọ́gbọ́n. Okay. Naam, ṣẹ́rí Al-Qur'an kalamullah wa kalamuhu sifatun min sifatihi azza wa ìyẹn sì lè fi ọlọ́run bá búra ìyẹn lè fi ìròyìn rẹ̀ náà búra so tí wọn bá rí ẹni tó bá fi Kùránì búra ìròyìn ọlọ́run tó bá kó bá ní lẹ́yìn pé ọ̀rọ̀ ọlọ́run lọ́rọ̀ yìí pé ọ̀rọ̀ ọlọ́run ni mo gbé lọ́wọ́ yìí mo fi búra kò sí nǹkan tí ó burú níbẹ̀ àmọ́ táwọn afáàmọ́ ń ṣàlàyé ni pé kò sí nínú ìṣesí àwọn aṣáájú wa àwọn sàhábà àwọn tàbíìn nìkan máa fi Kùránì nìkan máa fi búra àmọ́ ìròyìn ọlọ́run náà ni Al-Kùránì torí pé yẹn sì lè fi ìròyìn ọlọ́run búra tó ti yẹ́bà yẹn lè fi ìròyìn ọlọ́run búra pé mo búra pẹ̀lú ọba tó ṣe pé òun ló dá sánmà àtìlẹ́lẹ̀ tó ti yẹn bá ní mo búra pẹ̀lú alukoran ní pé yẹn fi ìròyìn ọlọ́run ọba búra ni tó wíwá gbé lọ́wọ́ sí sékíní lọ́wọ́ wà controversial lórí àwọn àfa so àmọ́ dájú kó jẹ́ pé yẹn fi ọlọ́run ọba búra pé àwọn ah, ọlọ́run ọba búra jẹ́ ńlẹ́yìn náà yẹn sì lè sọ pé kọ́lọ́nkọ́ làánà kékeré ah, àná ọlọ́run kò ṣẹlẹ̀ but kí nǹkan yẹn bá lè tó bí ẹ̀rí pé ní kóòtù náà àti tí wọ́n fẹ́ ti sún ẹ̀rìn wọn nìkan mú Kùránì lọ́wọ́ so pé láti pé kan bá lè rí táwọn rí kẹ̀kẹ́ tó wà fi ju ọtá tó wà tó ń rí báyìí tó wà fi síkà pé táwọn gbé lọ́wọ́ báyìí so náà ni so wallahu a'lam so àmọ́ gbogbo bá àbí wọ́n fi Ọbàtálá àbí wọ́n fi ilẹ̀ àbí wọ́n fi àwọn àfà àbí wọ́n fi àwọn ṣéwù àbí wọ́n fi wọ́n búra ìyírun ẹ̀bọ́ ńláńlá nìyẹn ọlọ́kọ́ sànù fún wa. náà bíbí ńlá fáta bá ní ìbéèrè lẹ́yìn ètò zero two one zero three three five one five four nine zero two one zero three three five one five four nine àbúfọ̀ tó àṣà lóun lágbèrè pé asalaamualeykum wa rahmatulahi wa barakatuhu.